èmi o eh, ó ní kí n máa bọ̀ eh, ó ní kí n máa bọ̀ ire ó ṣeun Adékúnlé Gold ṣẹlẹ ọmọ yẹn arákùnrin wọn máa ń fún wa láàrin tó jẹ pé tẹ bá ń gbọ́ evergreen songs Adékúnlé Gold mm, mo gbé fún un ó wà lára ọ̀kan lára àwọn olórin tó máa ń fún wa ní àwọn orin ọlọ́gbọ́n orin tó jẹ́ pé a lè gbọ́ ẹ bá ń gbọ́ àgbọ́ tún gbọ́ bẹ́ẹ̀ ni òun ni orin Adékúnlé Gold abala tí wọ́n báyìí abala ìròyìn ìdárayá tó fún wa pé lẹ́ni àmọ́ mu wá fún wa a hot a happen láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ṣé bá rí mo fetílẹ̀ báyìí mo tún fojúlẹ̀ mo jáde lọ mo lọ mú àwọn ohun tẹ́ ẹ̀ tiẹ̀ lérò pé ń lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn lọ́sẹ̀ yìí tó ṣì ń tẹ̀síwájú à ń bọ̀ èyí ni ìròyìn ìdárayá tọ̀sẹ̀ yìí mo dúpẹ́ gidi gan fún ẹ̀kọ́ tí o kọ́ mi láti nífẹ̀ẹ́ fẹ́ràn àti gbé ìgbé ayé tí ò le pàápàá ìgbé ayé ìrẹ̀lẹ̀ gbìyànjú fún mi fún wa àti gbogbo àwọn tí wọ́n láǹfààní láti mọ̀ ẹ́ o ṣeun fún àyè tí o fi gbà mí láti ṣe ìtọ́jú rẹ. Charlie Boy area father ló sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn tí ó kéde ikú ìyá rẹ̀ mama Margaret Nteanu Oputa lọ́jọ́ kẹjọ oṣù kẹwàá tá wà nínú rẹ̀ yìí a gbà ládùúrà wípé kí olúwa kó tẹ́ màmá sí afẹ́fẹ́ rere. kò jẹ́ tuntun sí mi o pé wọ́n ń bú mi pé mo sanra torí pé òdodo òdodo ni kò sì sí ohun tí mo lè ṣe nípa rẹ̀ ọlọ́run ló dá mi nítorí náà ẹ sọ ohun tí ẹ ní sọ dọ̀la èmi ò mà wọ́rì kẹ́ Eniola Badmus ló já wa sí ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára Instagram láìpẹ́ yìí látara pé kò tiẹ̀ jẹ́ ohun tí ó dùn òun mọ́ táwọn èèyàn máa ń sọ wípé òun tóbi àbí òun sanra jù kò sí ohun tí ó dára ju kí èèyàn jí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ó OBO Davido ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ pé ó jẹ́ ohun ayọ̀ àti ìdùnnú fún òun láti máa jí lẹ́gbẹ̀ẹ́ aya òun Chioma àti wípé òun ti ń palẹ̀mọ́ báyìí o láti gba àlejò Little OBO Junior ọmọ òun tuntun jòjòló ó wá sọ wípé òun ti ra ẹrù owó iyebíye pàápàá jùlọ ọmọ inú oyún yìí à ó ti ní endorsement tó pọ̀ tó ń dúró dé nílẹ̀ ìbálòpọ̀ láti gba iṣẹ́ ìbálòpọ̀ láti gba àmì ẹ̀yẹ ìbálòpọ̀ fún ohun gbogbo ní apá ahìhà ilẹ̀ wa tí a wà yìí ní áfíríkà ọpọlọ rẹ ò wúlò mọ́ o ohun tí à ń fi aṣọ bò yẹn gan-an ni wọ́n máa fẹ́ rí báyìí o àmọ́ ẹ dúró ná ọ̀fẹ́ mà ní lórí ẹ̀rọ ayélujára ọjọ́ wo gan-an ni gbogbo eléyìí yóò yí padà arẹwà òṣèrébìnrin ti elédè gẹ̀ẹ́sì Yvonne Nelson ló béèrè ìbéèrè yìí tí ó sì ṣàlàyé ṣàlàyé pé ó jẹ́ ohun tí ó ń bani lọ́kàn jẹ́ nípa gbogbo ohun tí ó ń lọ nínú ìdí eré ṣíṣe ni káàkiri gbogbo òde àríyá àti ìdíṣẹ́ ní ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí ni ó ti ń ṣẹlẹ̀ tí ó dẹ̀ ń jẹyọ wípé kí ni ohun tí a lè ṣe láti fi dẹ́kun ohun tí ó ń ṣẹlẹ̀ yìí òun ń rò òun dẹ̀ sì ń rò tí òun ò sì rí rò rárá. Messi Lamborghini àti Tasha no leave no transfer àti Big Brother Naija ti yanjú ìkùnsínú tó wà láàrin láàrin wọn bí a ṣe rí wọn pọ̀ níbi ayẹyẹ láìpẹ́ yìí Mercy wá ṣàlàyé wípé eyín lọ́rọ̀ ni àwọn o àti wípé ahọ́n àti eyín wọ́n ń jà tí wọ́n sì ń parí rẹ̀ ó wá sọ wípé ọ̀rẹ́ òun ni Tasha lọ́jọ́kọ́jọ́ o wípé kí àwọn olólùfẹ́ àwọn kí wọ́n má jà mọ́ torí pé òun àti Tasha àwọn ti parapọ̀ láti di ọ̀kan ẹ sì máa rí àwọn méjèèjì papọ̀ lóòrèkóòrè ní gbogbo ìgbà. Zlatan Ìbílẹ̀ mú inú ọ̀rọ̀ rẹ̀ speed Darlington dùn ní òkè òkun bó ṣe ra fóònù tuntun owó iyebíye tí ó fẹ́ràn jùlọ fún un. Zlatan ni ó ṣe eléyìí tó mú ìlérí rẹ̀ ṣẹ sí ọ̀rẹ́ rẹ̀ akọrin Speed Darlington ní ìlú òyìnbó lẹ́yìn tí ó bẹ̀ẹ́ wò nice blackface faze àti àwọn àgbà olórin parapọ̀ fún two baba two face níbi kọ́nsà ti ogún ọdún tí ó ṣe ní ìlú Àbújá offset fún ìyàwó rẹ̀ Cardi B ní Diamond ring. Ring owó iyebíye tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀ láti sọ fún mi pé ìyàwó mi mo nífẹ̀ẹ́ rẹ̀ lọ́jọ́kọjọ́ akí Cardi B kú oríire ẹ̀bùn yìí ẹ̀mí rẹ̀ yóò ṣe ọ̀pọ̀ ọdún láyé mi ò rí Chris Brown rárá o tí ó fi kọ orin tí a jọ ṣe papọ̀ Davido ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó wá sọ wípé ìfẹ́ tí Chris Brown ní sí òun kò yí òun pàápàá jùlọ òun náà bákan náà òun nífẹ̀ẹ́ rẹ̀ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ nípa òun àti Chris Brown pé kí wọ́n ya gbọ́ o tí ó fi kọ ipa tiẹ̀ nínú orin tí à ń ṣe papọ̀ òun ò fi ojú kan tó fi kọ èyí ní fún yín láti mọ̀ wípé arákùnrin olórin ilẹ̀ òkèrè Chris Brown ó nífẹ̀ẹ́ òun dọ́kàndọ́kàn lọ́pọ̀lọpọ̀. lákòótán fi èmi àti ọmọ mi lọ́rùn sílẹ̀ ohun tí òun ló ṣe pàápàá jùlọ kì í ṣe àròbó ó mà kẹ̀dẹ̀ ti pé ọmọ ogún ọdún ó sọ wípé òun fẹ́ lọ́kọ mo sì filẹ̀ kó fẹ́ ẹni tí òun yálà kẹ́ni náà dàgbà ju mẹ̀túsẹ̀là lọ. ẹ̀yin eléke èbú tí ẹ̀ ń sọ ohun tí ẹ ò mọ̀ tí ẹ̀ ń lo oògùn sí ẹ̀fọ́rí ẹlòmíràn ẹ lọ gbé ẹnu dákẹ́. Rita Daniels ìyá Regina Daniels ọ̀dọ́mọdé òṣèré ló sọ ọ̀rọ̀ ìdí mímọ̀ mọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ó ṣe láìpẹ́ yìí nígbà tí a béèrè nípa báwo ni ó tiẹ̀ ṣe rí lára rẹ̀ pé àwọn èèyàn wọn ń bo wọn sọ̀rọ̀ sí i káàkiri nípa pé ọmọ rẹ̀ fẹ́ ẹni tí ó dàgbà púpọ̀ jù lọ èyí sì ni èsì tí ó fún gbogbo wọn àrùjù báyìí lọ ní abala ìròyìn ìdárayá àtọ̀sẹ̀ yìí ètò Miliki Express ó sì ń tẹ̀ síwájú ẹ máa bá wa ká lọ.